fún àwọn èèyàn fún ẹ̀mí làkún mi wà ẹ̀kún làkún mi bí jọ ẹ̀kún làkún mi bí bẹ̀ ọ̀rọ̀ mi bí ẹ̀kọ́ wá fún ẹ̀ka máa ń fúlà wọ́n bẹ̀rẹ̀ sí kùn wọ́n bẹ̀rẹ̀ sí kùn pé ànábì sí dáadáa fáwọn ànábì ní àá ah, ah, ẹ̀rọ àmàdínà ẹ̀lẹ́gbẹ́ ọ̀sẹ̀ ní amòdé ẹ̀bì ọ̀rẹ́ ìran áwùs ìran áwùs ẹ̀lẹ́gbẹ́ wà lẹ́sìn tó ń gbà yín pọ̀ mẹ́rin ẹ̀dá pé àìní ọlọ́wọ́ fún àmójú ọlọ́run sí láti fún yín ẹ̀wá ń fẹ́ fún àwọn èèyàn ju ohun dàkúmí káwọn èèyàn máa kó dàkúmí lọ kúmí káwọn èèyàn máa dẹ́bì lọ ah àfarama ya Rasulullah àfarama káwọn máa kó yẹn káwọn balada nígbà gbé kọwà ó di ẹjẹ abdulhaman mọ́rin ti pàṣẹ sí iná bẹ́ẹ̀ mọ́ kìíní yẹn ṣe bẹ́ẹ̀ mọ́ kìíní yẹn ṣe ṣe kí wọ́n ti dọ́jọ́ irú sí àmì ó fi sí àmì ó gbé ọ̀rọ̀ mi fẹ́ yí ilé ilé dáa mo fi jáde kù sí ọ̀rọ̀ jáde sí ọ̀rọ̀ máa fi ń dùn panu ọlọ́wọ́ sọ àmì ọ̀fọ̀ ọlọ́wọ́ sọ alẹ́ sàn rè ọlọ́wọ́ fọ aláàzì kí aláàzì barika ọlọ́wọ́ kọ kánú kẹrin àwọn tó dáa bí kí wọ́n dáwọ́ sí ní ìsìlámù tọ́ám ìyá rasulọ́lá ayò ìsìlámù afọ ìsìlámù tọ́ám ee abigbọn aláǹsí ìyàwó àwọn èèyàn jẹun ní ìlú ìlú yàtọ̀ ó rí ẹyin very good ó rí ẹyin ṣètò ọ̀nà ní ẹ̀kọ́ wá ní bídà ní ní ẹni àtàrọ̀ bídà rárá bí o sì yẹn kan olóko bó o sì yẹn kan ọkọ̀ dáná wúlẹ̀ ọkọ̀ dá oúnjẹ ẹlẹ́yìn láti gbó rẹ mẹ́wọ̀n ọ̀nà ẹ̀ ká máa jẹun ká máa jẹun ó ní bó ṣe dáa nìyẹn ọlọ́run dà fún ẹ̀yọ ọlọ́ọ̀bà ọlọ́run kú fún àná wa ẹgbẹ́ kan oúnjẹ àwọn ọmọ ní àǹtí ẹtì yẹsùn wa àwọn ọmọ aná ti dìkò yẹn ọmọ aná ti dìkò wa di ẹ̀yẹ ní ilé ajájara yẹn àbúrò àfìjà ọmọ náà fún àti fún àti fún àti fún ọdí ẹyin ẹ̀hán ọdí ẹyin ilé ẹ̀sì ìgbẹ́ lọ ló àmì lónìí ilé dáa ni ọlọ́mọ sí dáa sí dáa dọ́ka fún wa ọlọ́mọ àìní àtọ́ ìnáà wọ́n fi. sọ̀rọ̀ pa àwọn ọkọ̀ ètò ìṣe tó ń dá ìlọ́nà yìí ní ìdíje ẹ̀yìn kọ́lọ́ náà kò mọ̀ sọ̀rọ̀ tó wà ní alẹ́ àná mo lọ sí àrùn ó mọ ọba ọ̀dà kọ́sìn mẹ́tọ̀ ọ̀fìn méjì ó kàn sáré jáde lórí wọn yìí pé kí n padà kí n padà fún àwọn mẹ́ta kan wọ́n ti wọ́n ilẹ̀ tán fún àwọn lọ́wọ́ pọ̀ sọ̀tàn kó pé òun láti wọnú nígbà tó bá lè pé ọ̀sán lọ́wọ́ ń bọ̀ wọ́n á kò sí òun kọ́jú kò sí ìlà padà tani wà jẹ́ wọ́n á sọ tẹ́sán yẹn wọ́n á lọ. kí mo jọ. wọ́n á lọ pé bóyá ó lè fẹ́lẹ̀ títí mo bá dé ọ̀pọ̀ nínú àwọn bọ́dá ìlànà. ìṣòro rí i láti fi nù orí i ọlọ́wọ́ bá asáàdìyà kúrò àbúrò àwọn àwọn tí kò wọ̀nyí a lè fẹ́ kó jẹ́rù bà wọ́n. ìlòkùn láti bára wọn kan tó jẹ́rù wọn.

kó máa bẹ̀yìn báyìí kó máa kó lè fọ́ ọ́ ẹ̀bọ̀n kábí sọ fún wa ẹwọ ẹnu ọlọ́run kí ó ti kò tó ìbẹ́mù tàrùbọ̀ ti àdúgbò tó ti kò tó ní báyìí báyìí dágan mo ní mẹ́mù máa fi wọ́n fi lẹ́mọ́ sí àbùkùrìm ẹ̀rọ bá kùtù ó ti pè ní mi ò ní ṣáàjì tẹ́tì nínú ilé nínú ọkọ̀ àbùkùrìm pápá ọba pé awọ̀ òun fẹ́ òun fẹ́ bá mi sọ̀rọ̀ awọ̀ pé pé fún mi òun fẹ́ wá mi tí mo wà ní dókítà tó nílẹ̀ ni kí dákọ̀ òun fẹ́ wá rí mi tó ní wọ́n bá dókítà bá dúró ọpẹ́ ọlọ́ba dé ẹnì kí bá gbélé bá ní àwọn ọlọ́lẹ́ gba oúnjẹ tí bí wọ̀dá ní ẹ̀dọ̀ kọmíṣánná kọmíṣánná wa ń tún bá fẹ́rẹ́ tó fi kún wa bá wa kún wa bí i àwọn àgbà òtún tó ní àwọn kọmíṣánná ní ìṣó tó bá gbogbo àwọn táwọn fún ní gbogbo kàmíṣánná ìṣẹ́jú ti dìbò gbọ́dọ̀ bá kí ṣe ọmọ ètò ti wà lọ́dájú bẹ́ẹ̀ òun fẹ́ kí bóun pín mu ní à kí bọ́ pín ìrì òkú sílù ọ̀dà lọ́gbọ́n sí ni àmọ́ àwọn kò wáyé gbà ẹ̀ wọ́n lo èsì tá lò ìdílé wa lò wá pọ̀ ju ti ti lọ alákàwá ti fífi àwa ọlọ́pàá ti àfùbà ó di ẹwà tó àdúrà ní àdúrà lọ́kàlùmọ̀ àdúrà àwọn kan ní criticize àwọn kan ní ó wà kú wà أعوذ بالله اسمي العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته قطية لك لا رويناني الفتاوى مهمة في سماعة الشيخ عبد العزيز بن عبد الله بن عبد باز رحمه الله كان كان في كتاب اعتقاد نقع عقيدة ورنقع النبي لانك لو صلى الله عليه وسلم عشان ما تتسمن حكم القول بأن الأول ما خلق الله نور النبي محمد صلى الله عليه وسلم ọmọ kí ni ìdájọ́ àwọn tí wọ́n sọ pé ìdíjọ́nà kọ́kọ́ dá náà ní ìmọ̀lẹ́ àlẹ́bí Muhammad sallam àwọn bí dáa sábà sọ̀rọ̀ ẹ̀ jù tí wọ́n máa pé nǹkan wọ́n máa sọ́jà pé wọ́n ní sí ànẹ́bì ni bẹ́ẹ̀ ni kìí sí ànẹ́bì ni tí wọ́n bẹ́ẹ̀ pé ànẹ́bì ń kúrọ́ ni lọ́láàrọ̀ sallam lọ́lábí sọ pé ẹni tí wọ́n kọ́kọ́ ní àlùkálà ni àmọ́ àwọn bí dáa àwọn bí يعني حكم قوله لأن أول ما خلق الله نور محمد صلى الله عليه وسلم نور محمد صلى الله عليه وسلم يجب أن أعوى مضاقيت ونقله قبعة ناني ملع عليه محمد صلى الله عليه وسلم يقول السائل اضرب لبالي بيه سميت ناس يقولون مقدم يا ناس بيه أن رسول الله صلى الله عليه وسلم خلق من نور في المسلم ودعت نور ملني وأول ما خلق الله هو نور محمد صلى الله عليه وسلم هو خلق بس قرآن ملني بمنزل وأول لا يقرؤون القرآن رسول ما القرآن ويهدون ثوابه إلى الرسول ولا لا داري قرآن بعد السلام ولا أموات أتعوه àfìdónà àǹsí àti ààbì ìdákùnmùlọ́ ọ̀kẹ́rọ̀ ẹ̀sí wá láǹfààní ẹ̀fọ́ alẹ́sì bú yọ̀rọ̀ yìí ọlọ́run kọ́ sàn ilẹ̀ sàn rẹ̀ aljawab ìdáhùn ما يقول الناس من أنه صلى الله عليه وسلم خلق من نور فهذا كله لا أصل له ìtàwọn èèyàn máa sọ ipé ìtọ́nà kọ́kọ́ dá ilé ẹgbẹ́ wọ́n dá níbi sílẹ̀ látara àmàlẹ̀ ni ilé ìkò sípìlẹ̀ fún فقولهم قولوا أنه خلق من نور أو أنه أول ما خلق نور مقدم ṣe ọmọ ọkùn wọn bí i àdìsílẹ̀ aláfinú malẹ̀ ní nǹkan kọ́kọ́ fún kọ́kọ́ ní mẹ́rẹ̀ mìsílẹ̀m ábí kòlúha àkàbárù mọ̀dọ́à àwọn ilé àwọn àròyìn tó gbé àgbélẹ̀ ròyìn ní láàásìlá kò síkìlẹ̀ fún wọ́lá àsáàtìlá òkú síkìlẹ̀ fún láàá النبي صلى الله عليه وسلم بل هي موضوعة أما عبد رورني مكذوبة إيراني على رسول صلى الله عليه وسلم وقام به محمد صلى الله عليه وسلم ها؟ وعليكم السلام بكم wọ́n ní anábìsẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìjà wọ́n ní kí wọ́n jẹ́ tó mi ò mi ò bẹ̀rẹ̀ ìrùpẹ́ òtọ́ ni the only thing pé Ànábì sallallahu alaihi wasallam ó ń kí mújọ kan kọ́ wá rúpẹ́ àwọn sáwò yóò sí lébi wọ́n ni yára sí kí gbọ́nà ti gbọ́nà ti gbọ́nà ti gbọ́nà ti gbọ́nà láàfin ìrùn ni ó di eyín ẹjọ́ tí ó káríwọ̀ ìpínlẹ̀ ó di eyín sí ọ̀rọ̀ yẹn láti láti lè mọ́sánù máa fà gbá lórí ìrùn ni ó lè bá sí káfàwọn yẹn sí ni wallahu ta'ala alam àmọ́ ẹgbẹ́ kò lójìdí yẹn níbi ọlọ́ọ̀bá ló kún ní máa nàbí sàrùmí kúrùkùn وإنما أكد أنه صلى الله عليه وسلم أو خلق كما خلق خلق الناس الآخرون يقول الأمة لأنك النبي صلى الله عليه وسلم ما في داء يمين وما في داء هنا خلق من ماء عبد الله بن عبد المطلب وماء آمنة وما دارت نومي عبد الله أم عبد المطلب àti omi mama rẹ̀ amina wọlámi yóò kọ́ min nóòrù wọn dára tínú ma rẹ̀ wọlákínà láàjá àlà ònúra na alẹ́ ìsọ̀tọ̀ àmọ́lọ́hun sọ̀hun di ìmálẹ̀ kìkì ọlọ́ọ̀lọ́ọ̀gùn ma bá jáàlá ó sì rájì mọ̀nira ọlọ́run sọ di àtùkọ̀ tó ní malẹ̀ ma a ta olóò mi كانني وبما وبما وبما أنزل الله عليه من من القرآن والسنة جعله الله جعل الله نورا للناس قالوا انت لهم سقال يفن القرآن في السنة ولهم صادي مالك ويا جعله سراجا منيرا علىهم سقال عليه بالدعوة إلى الله قالوا بسبحانه الله والبيان الحق للناس العيد يتزوينا وإرشادهم أثم توسنا وتوجيههم أثم دنواقا إلى الخير أثم جاكيو أو يدموري فهو النور النبي ملني جاء بال أن أوحى الله إليه عليه الصلاة والسلام ولو بار مو ملني جاء أدعي بعد ما أوحى الله إليه ما كنت واعفون عليه الصلاة والسلام وإلا فهو بشر من ال... من بني عادم. ومن كتبا أمين يلون أنه ما نبي آدم من ماء أبيه وأمه أدلت أنه مباب بباره وعما ما يقول بعض الناس ويتون يماويه وبعض المحرقين أتمنى ما هو رأى لابد ما هو رأى وبعض متصوف تعالون صوفي أنه خلق من, من نور ولا لكنه إماله أو إن أول شيء خلق الله هو نور محمد فقد نقودنا لملأ نبي محمد صلى الله عليه وسلم فعادئ كلها أخبار لا أصل له أمر ينتوني إكلاني كلها باطلة بغيراني وهي اخبار موضوعة عوائر رعبية ورد رعبية لولي لا اساس لا اكبر مقدمة السيفة نشف وقد قال الله سبحانه في سورة الاحزاب ولو بأصله سورة العذاب يا ايها النبي هو النبي صلى الله عليه وسلم إنا أرسلناك شائلا ومبصرا ونظيرا ولا نيولو جاري أتلو سنيرو دنو أتلو كيلو داعية إلى الله بإذنه ما في كتاب الله بقلوا عشاء الله بنا سراجا منيرا حتى يتبطل أولم عليه وذلك بما أوحى الله إليه من كتاب وسنة عليه الصلاة والسلام ليك لو وحي طلعوا بس في هذه القرآن في السنة في الله الله الله نعم زعموا أن النبي أن الدنيا بما فيها خلقت من أجل محمد صلى الله عليه وسلم من أجل رسول الله صلى الله عليه وسلم بما كانوا قيدوا الآيات بقوة لعيقا ọlọ́run dántúrí ànẹ́bì ìmá kílèmù pé الآيات ayé àti tó wà lé ayé gan ọlọ́run dántúrí ànẹ́bì tẹ̀sẹ̀lẹ̀ mi question number 39 yẹ ẹ̀kọ́lù sáàìl يقول سائرهم يقول سائر جدا لك بقى من المتعارف متعارف عليه وشائعا على عصد الناس على عصد الناس عندنا ó ti di nǹkan tó gbà wá sí ma ó ti di àdámà wa ẹgbẹ́ tó ń kọ́ fún láàrin àwọn èèyàn wọ́n àti ìdá àwọn èèyàn India nílùú tiwa وكأنها هو شيء بعدي بالكلاوة بالدعمة أن الدنيا تجايك بما فيها تدوى عليه خلق بعدل محمد صلى الله عليه وسلم عدل رسول صلى الله عليه وسلم ودى أن تري محمد صلى الله عليه وسلم ولولاه كيباس ولا النبي لم تكن لي أيوة بطل دليعي ولم تكن أبطل دليعي ولم توجد ما به برد من فضيلة الشيخ afẹ́kí ọlọ́lá àfáàwà almujib min على asilatul musulmin al'ijabata على su'ali ma adillatul shafiya afẹ́kí ọlọ́lá àfáàwà gbà kún wọ́n dáhùn lórí àwọn ìbéèrè àwọn tó ń gbọ́wà yìí ní ìdáhùn lórí ìbéèrè pẹ̀lú ẹ̀rí tó yanjú kọkún rẹ́rẹ́ nǹkan náà pàmà kíra láti ó bí ṣe rí náà ni wọ́n wíwù jẹ́ ìtumọ̀ kọ́ ìrọ̀ ọlọ́ọ̀kùnrin lẹ́sàn rẹ̀ الجواب نعم هذا ينقل من كلام بعض عامة وهو هم لا يفهمون إلي عما أقول لدو عمان يعودنا لتقولني إلي داني كي هو بابويني يقولوا بعض الناس على وين يسمون ذلك إن الدنيا خلقت من عجل محمد ثم دالي آيين تري محمد مثل وسلم ولولا محمد ما خلق الدنيا ما خلق وما خلق وما خلق الناس كي با سيدنا محمد صلى الله عليه وسلم وما تدالي اي وحيث دامو ينيا ولدنيا وعاد باطل لا اصل له ده يروني كسيك لفن وهذا كلام فاسد ربكني فالله خلق الدنيا لون دالي اي ليورفوا ويولم سبحانه وتعالى قوم يلي بعد الله ọjọ́ mọ́lọ́wọ́ bàbá jùlọ ọjọ́ jùlọ ni yóò bá jù jẹ́lẹ̀ wàhálà ọjọ́ bá máa jù mọ́lọ́wọ́ bá tó jùlọ duniya wa kúlùkà halk ọlọ́wọ́ bá halka duniya wa halka halk yóò arifu bí asmá ihi bu asifati ọlọ́wọ́n dalí ayé àtúmẹ̀nìyà ọjọ́ bá mọ́lọ́wọ́ bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ kàwọn ìròyìn rẹ̀ وعلم أتمانه بعده وحده لا شريك له كل ما تجي وانا في الدخول وصير وقفهم يطاع سبحانه وظلمة العسر لا من عدل محمد في دوري محمد صلى ولا من عدل نوح في دوري يعني نبي نوح ولا من عدل موسى في يعني نبي موسى ولا عيسى عيسى ولا غير من الأنبياء من ونوان الدلوبة بل خلق الله وخلق ọlọ́run dẹ́dà bí yóò bá ní wáhàdá owó láṣìlè kálà ó bá kìí wọ́n bá kò ṣúgbogbo fún kàrọ̀kọ̀lá dúnyà wọ sáàrì àkàlùkù yóò bẹ̀rẹ̀ wọ yóò rọ̀f wọ yóò zam ọlọ́run dálé ayé àti gbogbo àwọn ẹ̀dá yóò kúrò ní kó ìbá mọ́lọ́wọ́ bá kó ìbá mọ́lọ́wọ́ kó ìbá mọ́lọ́wọ́ bá kó ìbá mọ́lọ́wọ́ tó gbé wọlé yóò lámọ̀ àndá ó alákùnlé ṣe dé wọ́lọ́wọ́ bá yí ọba tí lágbára lórí gbogbo kan ni wọ́n á náwó bí kúnlé ṣe alìm ọlọ́wọ́ bá gbogbo nǹkan كما قال سبحانه وتعالى بارك الله وما خلقت الجن والانس الا ليعبدون هو يودع جنات بني جوزيف مين بين انه خلقهم ليعبدون ولا سلا يفهم ان داون يكون جوزيف مني كان من عدل محمد عليه الصلاة والسلام كيف يقول النبي محمد صلى الله عليه وسلم ومحمد من جملتهم محمد نوال على ما طلعوا káàlì abúrú rọ́bàwò ọlọ́run dá kọ́lẹ̀ bá máa ìfẹ́ fọ́nà ọba rẹ̀ ni kama káàlì lọ́kùsù sáànàwó bíwọ́n sì fẹ́ bí pé wà bú rọ̀bùká àtàyà àkíkàrí yẹ̀kẹ́ ni wọ́n Muhammad sallallahu máa jí fọ́nà ọba rẹ̀ tí yí kú dé wà bẹ́ẹ̀ káàlì sáànàwó fi sọ́dún tọ́lá tọ́lá الله الذي خلق سبع سماوات والأرض من الأرض لهن ọ̀pọ̀ pẹ̀lú àwọn asọ́nà méjèèjì àti irú òǹkà rẹ̀ inú rẹ̀ inú rẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ ìjọdá ọkọ̀rọ̀ bẹ́ẹ̀nàhùn pàtẹ láàrin àwọn òkè قرأ بأي لقل ربك وعن الله قد أعاد بكل شيء علما قرأ بأي ما رأيك بكل قراتا قال جل وعلا رابع نسبي رضي الله عنه أي في خلق الخلق اللي يعبدوه هون دي أديمية كتبع تلفوني خلق الله بالحق كتان فرد والحق عن يوبد فرد الناس تلفونه وليطاع كتلاشة ويوض بقية بكبي ويعلموا أنه على كل شيء كنت تقولي بكله فلا بلا بكبك وأنه على عليم بكل شيء الله بس كتب بكبك سبحانه وتعالى يا أيها السائل وانت ولبيري أبي أشياء التي تفلتها باطلا لا أساس لها أما قلون تنبوي باطلا إيراني لم يخلق الله خلق ولا ددع ولا دين ولا دين قد الجن ولا إنس عدمينيا ولا سماع دي لا سماع ولا, ولا العرش ولا غير ذلك وليه لم يخرج شيئا من عجل محمد صلى الله عليه وسلم ودعنا كتب في النبي محمد صلى الله عليه وسلم ولا من عجل غيره من الرسل من قال مين نوع وجيش الله عليه الصلاه والسلام وإنما خلق الخلق وخلق الدنيا ليؤبد وعده لا شريك له ولو بدا ويدا àwọn ẹ̀dá ọlẹ̀ dálé ayé سبحانه وتعالى jọ́sí liyúrọ̀ ní asìmá ihe wọ filifati lámọ́rọ̀ pẹ̀lú àwọn orúkọ àwọn àròyìn rẹ̀ wàhádà owó alhaq ilé ìdòdó wàhádà lẹ́rí pàmàtí àríhì tàbílà ilé ìdàlíyà ríwà lórí ẹ̀ وإن كان محمد السلام هو أشرف الناس محمد السلام أولاد دا دنيا وينيا وأفضل الناس أولاد الله عليه الصلاة والسلام وخاتم انبياء فيها ما نبي قالوا ما با وحيد ولد الادم آدم أني ما نبي آدم لكن الله خلق خلقه ليعبد ربه ولو بدا أقول بحبه ولو بارمي وخلق الناس ليعبدوا ربهم سبحانه وتعالى الله داوين يعني لا تجد ولو بعتبه ولو بعتبه ما خلقهم من عدل ولو داوين محمد صلى الله عليه وسلم فإن كان عبد الناس يقول له داوين فعارف قام عادا وبلغه يا أيها السائل يسفل مينا يوطعه بيري بيري لأن عادي مسألة مهمة العملي يقوي يصف نحبه وقع في إنباد من ينتسب إلى كل عمل يريد أن يكون عنهما فقصن العملي وهو من جهة بين المكانين بالغلاة الذين ليسوا عندهم علم أما دوك أخرجوا أما دوك أخرجوا لدهم حقيق العقيل إما وقدوا يون نايمة تلي أي ما عقيدني فإنهم فإنما هم على الحقيقة من الجهل أما دوك بقى على مكانوا وعامة الذين لم ليس عندهم علم على مكانوا أن يتقوا لمني وما أهل العلم أما دوك ما قدي والبصائر لن يملأ نوما فهم يعلمون أنها عن هذا بعون رباي إيراني وأن الله خلق الإنس خلق الخلق ليعبدوه وحده ولو بعد وحده أقول بعد بني لا شريك له سبقفهم ويعرف بأسمائه خذ المولان بفضله ورقوره وصفاته أتواسفاره وأنه حق حكيم عليم ọlọ́run bá lọ́pọ̀ lọ́pọ̀ jùlọ búrúkẹ́ jùlọ wọ́n ní òsèmí olùmọ̀jìd wọ́n olùgbọ́rọ̀ jùlọ ọbọ̀ olùgbọ́rọ̀ jùlọ wọ́n náwó alimul kabir wọ́n onímọ̀ jùlọ lọ́pọ̀ jùlọ ala kulli shay'in subhanahu wa ta'ala lórí gbogbo gan ọbọ̀ jùlọ jùlọ búrúkẹ́ jùlọ wọ́n náwó kamil fi sifati wa وأفعاله يتماشر سبحانه وتعالى وقبضة رجل كما سبك فعتواج الله تعالى عالم قدوا به لا روي السلام عليكم ورحمة الله وبركاته ní بيري ẹ̀lú máa lọ ẹ̀ bá bá àwọn bídí àtúlágbára pàdé ní ọ̀rọ̀ káàkiri àti ọ̀pọ̀ bẹ́ẹ̀

ìpínlẹ̀ ní olórí gbogbo ìdá láti gbogbo ọjà ń tí a níbi ní burú ń bẹ̀ ìbẹ̀rẹ̀ mi ẹyẹ yàrí ìbẹ̀rẹ̀ gbogbo ọjà ń tí a níbi ní àtàwọn ní kùrù ibẹ̀ ọwá pàdé ń tí a náà mú sí ìjẹ́ wa inú àdísì kúrò sí ni alẹ́bí sọ pé ọlọ́run tó wà pé yàtà adam kàlẹ́kù adàlẹ̀ fàlà àtàlà àb àkàlákùnlà ṣẹ́yìn gbogbo ọmọ ní ilẹ̀ ní gbogbo kan tí àrìjẹ̀nú ni ọmọ ìyẹn ní gbogbo ẹ̀ bẹ̀láìkà ni mo dáa tó ní wàkàlákùnlà ṣẹ́yìn lè ájìlè kà ń tìrì tì ẹ́ ni kí láti ṣe kí àmàrà rẹ̀ kí ni ẹ̀rẹ́ ti fún Naam. Lára wáyà tí

ó tó ti ṣe gbà jẹ́ olùkọ́ni sọ́nà ọ̀rọ̀ sí mẹ́lọ́ wọn bí gbọ̀n tán torí ẹwà wà kàláàtì kúlẹ̀ ṣe ìní gbọ̀n tán torí jẹ́ fọ́lá àtẹ́kùn atẹ́gùn odò ẹja mẹ́rin àdáríkì ìgbà kan mọ́ máa wò pé ìbí máa wò lọ́rọ̀ ọlọ́kàn mi fọ́lá gínísì àti màlúù wọn ní màlúù tí bá dún màálù nìsí tí bá bá ọmọ ọmọ anú màálù bọ́ọ̀dù lóyún mú mi ṣeré àti ìlú fún kájọ fẹ́ jẹ́ dáadáa o ṣeré àti lẹ́tọ̀ọ́ ni halal ni ẹni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí haram àti ní ìdú ìyá rẹ̀ náà ní dúdú rẹ̀ ẹ̀rọ ti dú da màálù yẹn ẹ ti dú ọ̀lẹ́ inú rẹ̀ náà ti dùn nù jíjẹ ni olóko náà máa jẹ ọ̀nà máa jẹ Ah, ah, owó ojú ni ni ó di yẹn ìgbà òkú sí àwọn ènìyàn bí kàbáyì ojúmọ̀lú tí wá jẹ ọmọ inú ẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní àlébìsí sọ pé ṣáàdú ẹran bíbíọ̀ tó bá yẹ ẹran yẹn ó jẹ́ láti fún ọ̀lẹ́ inú ẹ̀ náà tó ẹlẹ́ jẹ́ kọ́ bá wú ìkànnì ní ọlọ́run dá gbogbo ẹgbẹ́ ìjìwá ni ọlọ́run dá gbogbo ẹgbẹ́ ìjìwá ni tó wà wọ́n lára nínú ó di wa mo ń bọ̀ ọ̀rọ̀ òun mọ̀ sí kíta kan fún wa ó mọ̀ sí kíta kékeré fún wa mo kíta báàtì nírọ̀ ni wọ́n sọ pé adábì Yusuf alayhi salam bí wọ́n fi dá bàbá rẹ̀ lójú tí wọ́n fi fi wàhálà lórí ẹni pé ẹran kan lọ pẹ̀lú ọmọ rẹ̀ ni ànábì ti wà ní ah, ọmọ ẹran ẹ̀sì wùmí o ẹbí akùnkùn kó pa ọmọ ẹran ẹ̀ fún ọmọ ẹran fún Yusuf ni wọ́n lẹ́nà ẹ̀bá lọ́pọ̀ ah láì nítorí ọmọ àti ẹ ọwá dú ọmọ àti mi ọlọ́run ti fọmọ náà la olójú wọ́n lẹ́nà ẹ̀ sí fún ọmọ ẹran ẹ̀sì wùmí

وخلقت كل شيء لأجلك فلا تتعب جمارك سوى عسيب محمد أن تريد وانه كده بس هو فا عبد العزيز أبي أبو أبو قراني نعم أزمي الله بجبنه قولي سألي تنبي أنا أنا أنا wọ́n náà ń sọ ó fi jọ́lọ́ tàbí nǹkan torí tiwa nù naam wọ́n àrùn mú sẹ́lá dìnnà àwọn tí ọmọ èèyàn bọ́ pé ọlọ́mọ bá dá ọmọ èèyàn tó rẹ̀ àmọ́ tó wá rí pé ọlọ́wọ́ bá dá gbogbo nǹkan tó rí ọmọ ìyá lẹ́sọ̀rọ̀ ẹni pé ọlọ́wọ́ bá ọmọ ìyá náà wà nù ọlọ́wọ́ bá dá ọmọ ìyá tó rí sí ẹ̀ lókè tí ìyá tó ti ọ̀bá dà fún un. Ọlọ́run tó rí ìbádà. Ó pín pé àwọn fúláwà ẹ̀ríkẹ́ríkẹ́ ti kéètì. Kẹ́ríkẹ́ lọ́dọ̀ àwọn onífúláwà yẹn tó ń sọ fúláwà yẹn. Àwọn fúláwà ti máa fèsì rẹ̀. Àwọn fúláwà kan jẹ́ wọ́n gbọ́dọ̀ tí ìgbà ẹ̀wọ̀n bẹ̀yà lónìí wọ́n ti wọ́n ti rúta ẹ̀wọ̀n pọ̀lórí wọ́n ti àwọn mọ́jú dáyẹ̀ wọ́n báyìí wọ́n lọ́wọ́ akọ̀rọ̀gbọ́ akọ̀rọ̀ yà lù báyìí wọ́n mọ̀ ti kìrì wọ́n báyìí wọ́n ti fáwọn sára ìfọ̀gbọ̀n ó di wà ó gbogbo náà sí lọ́wọ́ bá ó di gbogbo náà sí lọ́wọ́ bá ìfọ̀gbọ̀n tí ó ní àwọn mútùkọ̀ wálé wa ìfàrà ìfàrà ìbẹ̀ wọ́n sàn tariwo ni wọ́n sàn tariwo ni wọ́n pẹ̀lú gbálẹ̀ kọ̀ ìkùdé yẹn láì púpọ̀ púpọ̀ púpọ̀ 3 minutes ó tún bẹ̀rẹ̀ nù ó tún bẹ̀rẹ̀ ariwo yẹn púpọ̀ jẹ́ fún yàrá jẹ́ta àrọ́bàrẹ̀ ní ìpínlẹ̀ ni bá dé títẹ̀tì sí Quran tó bá gbé sí ìlẹ́gbọ́n ni ọgbọ́n ni ọ̀rùn ó ti jẹ́ Ah, ẹ̀yìn lẹ́mọ̀ ẹ̀yìn lẹ́mọ̀ ń pa yàgbà ẹ́ ẹ́ ọ̀ ẹ́ bọ̀ ìgbọ́n àwọn fẹ́gùn yóò ń kálẹ̀kù fún ọ̀rọ̀ wọ́n ń dún ní bá lókọ wọ́n ń dún ní àníwọ̀n ọ̀sá wọn ọ̀sá kàkiri wa wọ́n kú wọ́n dún ìlẹ̀kùnlẹ̀ fún ọ̀fẹ́ wọlé wọ́n ń káríwó wọ́n tẹ̀lé gbálẹ̀kùn yẹn báyìí gbàgbàgbà kó dàkẹ́

bro abraman ti lọ àwọn tó ń jọ ní láwọn tó bẹ́ẹ̀ tàbí jọ ní wọ́n ń gbà inú tó bá jáde pé ọba ronú sí hadith yẹ gan ló ti túbà rẹ̀ ó ní yabna adam bí abáyé ọgbẹ́ ọgbẹ́ gbà tó wá bẹ́ẹ̀ sílẹ̀ ẹgbẹ́ pé yabna adam alásùkọlẹ̀ adẹ́lì lálàá tẹ́lá àbù ọ̀n dáńtú ọmọ ènìyàn kọ́bàrá ìsinmi ọ̀bá náà ọmọ ènìyàn ọ̀n dáńtú lè jẹun ó di ìdùkí rọ̀ oúnjẹ tó ń jẹ omi tó kọ́lẹ̀ kọ́lẹ̀ báyìí kọ́lẹ̀ kí ni kọ́lẹ̀ ìdí tó ń fi dáwọ́ kí ni ajẹ́lẹ̀ nítorí ọlọ́run ló fi dáwà sí wa ogun àwọn adìsí wa kálí pé àwa ń jẹun kálí máa sì ní a máa sì ní ìgbà jẹun àwa ń jẹun ọgbà sẹ̀mí ni a máa sẹ̀mí nítorí kí ìlà máa jẹun torí kan sí ìlú àjẹun ni ìkọ́ jẹun ní ma dúró yà sọ amúnú wọ ṣọ́rọ́ àbùn tó lájẹun ní jẹ sápé ìgbàmí ìgbà tí yẹn lè máa fi láì jẹ pé èèyàn jẹun ni àwọn ẹ̀rọ bá dé bá ti jẹun ara ó ti yé wa fàdíjì ẹgbẹ̀rún tí wà pé ìyàbùnà adam láti àti ìgbàdàn pé gbogbo ìjọba ń ọmọ ènìyàn náà wọ́n mẹ́bí láti sọ ọmọ tí wọ́n tó ọmọ ènìyàn ọmọ ènìyàn lè bá ráyèsí ọlọ́ọ̀bá ara àwọn nǹkan yẹn àìráyèsí náà bá tábàráyè mí àìráyèsí náà bá tábàráyè jẹun àtìrìyàn ọjọ́ ẹ̀kọ́ ni kọ́ tó dá fúrẹ́ yíwa sọ́lá níbi kẹrin wàhálà ẹ̀yẹ́ tó ń bí o àdìsí mú wá yìí olóṣùwà rẹ̀ pé yabna mọ́ á dá àwọn nǹkan yẹn nítorí ti ẹ ó lè bá ara ètò mi náà ni ó ti yíwa ọláwò tàdám nígbà tí ó jẹ́ èso sínú ìgbàlùfẹ́ náà tí ọlọ́run wá lé sínú ìgbàlùfẹ́ náà kó wá sọ fún títí bá ní kúkú bá wo bí àlẹ́ àṣẹ ọlọ́run ọba kó wá rí لا إله إلا محمد محمد رسول الله Gbogbo ìgbàlẹ̀ ní Muhammad. Ìrọ̀lì. Hmm. Ọ̀rọ̀ ìrọ̀lì aláàkọ̀ọ́kọ́ ní ti Kùrán. Ọ̀rọ̀ ẹmọ mọ́ sọ́kọ́ ìgbà pé àwọn tó mọ́ pé ilé ìfọ́lá اللهم اكفر بجاه محمد اللهم صل على محمد فرج الله اه جدا محمد قال يا الله اللهم من لما خلقتني قدمي ورفعت راسي الى عرشك وقول برسول العرش رأيت مكتوبا وهذا قلت لا اله الا الله محمد رسول الله لا لا لا لا فعرفت ليس أحد أعظم منك ما جعلت اسمه ما اسمك بين فوق ولك فوق ولك نوع المفردين لا محمد المفردين لا محمد الله في بيوت يقول لقمة مش عدم الله في وعنه قرآن كي آدم أتعوى وما وسلم ونقول ربنا ظلمنا أنفسنا إن لم تكفر لنا وترحمنا لنا كده وقفوا عنه كوتك tọ́nà fúrújì wọn tó gbọ́dọ̀ pé bá muhammadu aláwọ̀ fúrújì náà muhammadu láti kọ́ àdọ́gbà pé àwọn adama àti hawawo àwọn mẹ́jọ rọ́bà náà zọ̀lámná àǹfààná ọlọ́ọ̀bà àwọn méjì káàlá tó wí papọ̀ ni ó di wàásù ọ̀rọ̀ ayé takun láti kùnrán lẹ́yìn náà kò tẹ̀rí bẹ̀ irọ́ ni kò sí àdí ìṣẹ̀lẹ̀ rí nìkan kan nú àwọn sọ̀há ṣe buhari lọ́gbọ̀n àti mọ́sí kò sí ó sì yé wa wọ́lá ó ti mọ́ sí mọ́